كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على زوج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى أبا أنو òǹgbífọ́ rẹ̀ تونسي rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó gba sọ̀rọ̀ fún wa wípé majtama'a qawmun fi bayti min buyutillah yatluna kitab Allah subhanahu wa ta'ala wa yatadarrasunahu baynahum illa نزلت wa الملائكة arrahma wa haffatuhum الملائكة wa dhakarahumullahu fima indahu nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ tí imam ahmed bin hanbal imam sunna rahimahullah rahmatan wasi'a imam muslim rahimahullah rahmatan wasi'a tirmizi àti ibn majah rahimahumullah ajma'in tó sọ tó gbà wá tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wípé àwọn èèyàn wọn ní kóra wọn jọ papọ̀ sínú ilé ọba adẹ́dà ilé kan nínú àwọn ilé ọba adẹ́dà torí ọlá tí ń bẹ fún masajid Allah subhanahu wa ta'ala ó pè ní ilé òun ibi tí ẹ̀dá ti ń ṣe ìtọ́lọ́lá jùlọ nínú iṣẹ́ kí ni ìfi orí balẹ̀ irun torí ojíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ní asọ́láàtú khairul mawdi'i ìtọ́ dáàjù níṣẹ́ téèyàn máa ṣe láyé téèyàn fi jèrè onírun kíkí ló fi jẹ́ wípé kò sí ọ̀kan nínú àwọn ànábì ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó nígbà tí ó ń júwe nínú tírà rẹ̀ ó ń dákun àwọn ànábì rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan léjèèjì ó ń dákun wọn ó ń sọ àpọ́nlé tó fún wọn ó yìn wọ́n àmọ́ ìdí tó fi ń yìn wọ́n yìí ìgbà tí Allah subhanahu wa ta'ala wá fẹ́ ká mọ ìdí tó ń fi ń yìn wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá báyìí ọwọ́ á mú mọ̀kálàfà wá mafhumul mọ̀kálàfà ntí ọ yapa sí ntí wọ́n ń ṣe tọ́jẹ́ yí pé ìyapa síhun ntí wọ́n ń ṣe táwọn èèyàn yapa síhun onísábàbí orí burúkú tí wọn ò fi ní gboríyìn lọ́ba wa adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ló Allah sọ ó ní fa khalafa min ba'dihim khalfun khalfun àwọn pàrùpàrù èèyàn nínú ẹ̀dá khalafa wọ́n wá dé lẹ́yìn àwọn ẹni re tí òun ọba adẹ́dà ti ń ròyìn kí ni wọ́n fi jẹ́ pàrùpàrù tí Allah subhanahu wa ta'ala fi yapa sọ pé wọ́n yapa sí ní táwọn ẹni re ń ṣe kí ni tí àwọn ẹni re ń ṣe tí Allah subhanahu wa ta'ala ti ń fi yìn wọn báyìí wọ́n láwọn pàrùpàrù yìí àdọ́rù sọ̀láàtà wọ́n máa ń fi ìrun ra rè tó ń túmọ̀ sí pé kí ni àwọn ẹni retí Allah subhanahu wa ta'ala tó ń dákọ tó ń yìn wọ́n yìí kí ni wọ́n máa ń ṣe wọ́n yìí fi ìrun ra torí Allah subhanahu wa ó ń sọ fún alẹ́tẹ̀nu òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam wípé awwalu ma yuhasibu bihi al-abdu yawma al-qiyama as nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀ wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní irun tọ́ba ti yanjú àwòrán rẹ̀ irun rẹ̀ ranjú o sulihalahu sáàírù amẹ́lìhì gbogbo sẹ́ẹ̀rẹ̀ yòókù tọ́ba gbé wá gbangba jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama àbátúnṣe débi pé òjíṣẹ́ lọ́sọ̀lá àràsọ́lá sọ pé tá a bá wọ ọ̀ràn yàn tí ó bá tẹ̀wọ̀n tó ọ̀nà ẹjẹ́ á wọ àwọn nàwáfìlù rẹ̀ lọ fi jẹ́ wípé bá a ṣe mú ọ̀ràn yàn lọ́kùnkúndùn a gbọ́dọ̀ fi àwọn nàwáfìlù náà a gbọ́dọ̀ fi ṣeré. òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam wá sọ pé ẹnikẹ́ni tí a bá dàrú rẹ̀ lù láyà kò sí ní tó gbé wá gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ láwọn afáàmà fi ń sọ pé ọlọ́run ò ẹnìkan àfi kí ni àfẹ́ tí ń kírun àfẹ́ tí ń ṣe àsàlátù fún bàbá Fatima òní ó rèrè jẹ bọ́dà làákìrà irun yìí ṣe ń téèyàn fi ṣeré torí Allah subhanahu wa ta'ala wá sọ yìí pé torí báwọn èèyàn mú irun ní bí ó ṣe yẹ wọn ò mú lọ́kùnkúndùn wọn ò kí sásìkò wọn ò bìkítà lórí rẹ̀ wọn ò kí bó ṣe yẹ kí wọ́n kí. kí ló ń fà tí wọ́n máa fi ń ṣe lé Allah subhanahu wa ta'ala ni wattabi'u shahawat wọ́n tẹ̀lé fẹ́nu wọ́n tẹ̀lé fẹ́nu látara ilé kí ni Allah subhanahu wa ta'ala ni ó jẹ́ ẹ̀san fún wọn èrè ń jẹ wọn bẹ́ẹ̀ gbogbo ohun tí wọ́n gbélé ayé ṣe kí ni wọ́n fi kó lérè ní gbangba ọjọ́ ìgbìndà alkiyama Allah subhanahu wa ta'ala ni fasayalqawna ghayya á sì lé ayé wọn lápárùtù tí ó fi jẹ́ pé kò sí tí ó tọ́ sí wọn jọ ìgbìndà alkiyama àfi gàyà subhanallah Allah subhanahu wa torí pé iṣẹ́ yìí ló lọ́lá jù nínú iṣẹ́ ibi tá a ti ń ṣe ó pè ní ilé rẹ̀ èyí tó lọ́lá jù ń bẹ tó jẹ́ pé kò síbi térò tí máa pé láti ṣe oníbo kaaba baitullahi al-haram fi makka èyí tó tún tẹ̀lé ó ní masjid nabawi mọ́ṣáláṣí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó wà ní medina èyí tó tún tẹ̀lé ó ní masjid al-aqsa kọ́láhùn ọba Allah subhanahu wa ta'ala kọ́ bá a gbà lọ́wọ́ àwọn alábòsí kọ́ dá padà fún wa. Allah òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé ọ̀kan nínú èyíkéyìí nínú ilé ọba adẹ́dà táwọn èèyàn bá ti jókòó yatluna kitab Allah wọ́n ń ka tírà ọba adẹ́dà al-Qur'an al kì í ṣe pé wọ́n ń ka nìkan wa yatadarasunahu bainahum wọ́n ń wá ìmọ̀ lórí rẹ̀ àlékún mọ̀ bí wọ́n ó ṣe nítọ̀sọ́nà tí wọ́n fi ní yapa sí ti ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala pẹ̀lú tíráì tí wọ́n bá ti ń ṣe lè illa nazalat alayhimul malaika àwọn malaika wọ́n sọ̀kalẹ̀ kì í ṣe torí nǹkan mi ni wọ́n fi sọ̀kalẹ̀ torí tiwọn ni wa ghashiyatuhum rahma ìkẹ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala yóò dáàbò wọn wa haffathum al-malaika àwọn màláìka ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n sọ̀kalẹ̀ yìí wọ́n ṣe gàgà bò wọn òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá wa sọ yìí pé wa dhakarahumullahu fima indahu Allah subhanahu wa ta'ala yóò wá ṣèrántí wọn ní rere lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́mù bá wọn ṣàrántí wá sí rere ló fi jẹ́ wípé ọ̀kan nínú nǹkan tó pàtàkì jù téèyàn máa gbọ́dọ̀ máa lò ní gbogbo ìgbà láti fi jẹ́ wípé kó má ṣìnà ó ní tilawatu kitabillah subhanahu wa ta'ala ìmọ̀ àtọ̀tìrọ̀ ọba adẹ́dà al-Qur'ani karim ìmọ̀ ha sórí ìmọ̀ wàtúmọ̀ rẹ̀ ìmọ̀ ronú jinlẹ̀ sórí àwọn àtúmọ̀ yìí ìmọ̀ mú responsibility ìwọ̀ pàtàkì tí Quran tó ní lórí wa ni kí wọ́n á lè san wọ̀nyí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní. القرآن شافع مشفع mùṣàfà agbẹjọ́rò ni kì í kẹ̀rẹ̀ nídìí ìgbẹjọ́rò fẹ́dà wàmáhìl musaddaq tó bá ń sọ̀rọ̀ bó ṣe rí ní ṣe ń là á mọ́lẹ̀ kọ̀rẹ́ nìkan ṣẹ́ man ja'alahu amamahu ẹni tó bá gbé síwájú wípé kí ló tún wí o kóun máa fi tẹ̀lé kóun má bàa ṣìnà qadahu ilal janna alukuraanu ọ̀tọ̀sọ́nà yóò ṣíwájú rẹ̀ yóò tọ́sọ́nà wọnú aljanna kọ́lọ́mọ́sá àṣẹ bẹ́ẹ̀ fún wa. wa man ja'alahu wara'a ẹni tó bá gbé jù sẹ́yìn ah, ó jákùn wọ́n wò yí pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù fóun jàre kóun ó fìrì. ساقه إلى النار والعياذ بالله أقام قال رسول الله صلى الله عليه وسلم القرآن وتي مقما ونونني كما عدد ويا ويا ربي هدى الله سبحانه وتعالى ìtọ́sọ́nà ọba adẹ́dà oní alukurani kiri kò sí bá a ṣe lè tò ìgbésí ayé tí ì bá a ṣe pé a wá ìtọ́sọ́nà látinú Quran kò sí bá a ṣe lè gbọ́ Qur'an yìí àyàfi ká gbọ́ sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yìí àwa lè gbọ́ sunna rẹ̀ yìí àyàfi ká wo bó o làwọn ẹni ìṣíwájú àwọn sàábé radiyallahu anhu àtàwọn tẹ́tù tẹ̀lé wọn tẹ́tù tẹ̀lé wọn nípele kẹta bó ni wọ́n ṣe lò. à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ìṣesí tó jẹ́ wípé ó burú Allah subhanahu wa ta'ala ó júwe rẹ̀ pé ọ̀nà àna ọ̀nà burúkú ni tí ó yẹ kíyàn rìn kí ni lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ń fi yé wa tán wípé la taqtulu awladakum khashyatan ẹ má pa àwọn ọmọ yín your offspring torí pẹ́ǹpáyé òṣì torí pé kí ni nahanu narzukukum wa iyyakum àwa là ń pèsè fún wọn látinú ló ti bẹ̀rẹ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ ó dẹ̀jẹ̀ kíkí látẹ̀jẹ̀ kíkí ó di bá ṣe ẹran ó ń di tí oríṣiríṣi oríkèé ń yọ láti bẹ̀ Allah subhanahu wa ta'ala ní gbogbo stages ti ń pastro yìí kò sí òun ló ń pèsè fún tó wá dé ipò tí Allah subhanahu wa ta'ala wá rán màláìkà wá kọ́ sọ̀gbà tí ó lò láyé irú ẹni tí ó jẹ́ kí ni pèsè rẹ̀ àtìgbà tí ó padà wá jábọ̀ fọlùbà dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí ọ̀dọ̀ òun ló ti wá Allah subhanahu wa ta'ala but Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ ká lo asbab àwọn ojúpọ̀nà kan ló fi jẹ́ pé téèyàn ń ṣe níṣẹ́ kò kò túmọ̀ sí pé ní ọ̀la àréyàn omi ní pọ́ntà ọ̀la àréyàn tó wà nílé epo ọ̀rọ̀ rẹ̀ yẹn jù torí pé kí ni Allahu yabsutu rizqa liman yasha wa yaqdir. Allah subhanahu wa ta'ala òní máa da ìkẹ́ rẹ̀ fún ẹni tó bá wù òní dẹ̀ máa kákò tó ń túmọ̀ sí pé ọ̀nà rẹ̀ látẹ̀lé ló fi òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi sọ wípé inna rahel qudus Jibril alayhi salam nafatha fi ru'i sí mi lọ́kàn èyí ò ní pé ó sọ̀kalẹ̀ fún mi ní wáyù anna nafsa lan tamuta hatta stakmila ajala ẹ̀mí kan ò ní jáde láyé àyàfi tí ọjọ́ tá a fún tó bá pé wọ́stẹ́ ibà rizikọ́ tó wá lo gbogbo òpèsè tọ́lọ́run ọba kọ fún tó lò tán. àríyàn kò ì jáde láyé kò lè rìn mọ́ àsìkò tí ọba adẹ́dà ni yóò rìn tí ó rìn dé ó ti tán àsìkò rẹ̀ ò dẹ̀ tí ì tán kò lè rìn mọ́ omi ò lè sọ̀rọ̀ mọ́ òǹdíwọ̀n ọ̀rọ̀ tí ọba adẹ́dà kọ fún pé ó sọ ó ti tán bọ̀tẹ́ ọjọ́ rẹ̀ ò tí ì tán kò ní lè sọ kankan mọ́ ni àwọn afáàmọ́ fi ń kí a lọ pé àsìkò tá a ní fáwọn nǹkan wọ̀nyí tó ìjẹ́ pépé yìí ká lò fún kínni ká lò fún àti fi wojú rẹ ọba adẹ́dá nìkan torí pé àsìkò lè dé kọ́mọ wúlò mọ́. àsìkò tí ó lọ lè jábọ̀ kò sí mọ́ ṣùgbọ́n àsìkò tí ó lò tí ó lò tí ó fi jẹ́ kí àsìkò wọn wúlò fún tí ó fi jábọ̀ rẹ lọ́dọ̀ ọba adẹ́dá kò ní sí mọ́ omi ìlẹ́jọ́ ọpọlọ ni nípìnlẹ̀ àpọlọ rẹ̀ mú bí abẹ fẹ́lẹ́ kí a má sọ̀rọ̀ ni ara àwọn èèyàn ọpọlọ wọn mú débi pé àwọn méjì ń jà ọkọjá nílùú yẹn ni wọ́n sọ̀rọ̀ síra wọn títí tó edìjà ó fi dọ̀rọ̀ ẹjọ́ òun ò gbédè yẹn òun kọjá lọ ni àwọn méjèèjì wọ́n á sọ pé òun lẹlẹ́rìí àwọn kò dẹ̀ gbédè adájọ́ wọn á wò pé bóò ṣe fẹ́ sọ̀rọ̀ gbogbo ń tẹ́ni àkọ́kọ́ sọ tó fi di pé ó dìjà ó dẹ̀ kó lẹ̀ exactly bó ṣe sọ tẹ́ni ẹ̀kejì náà ó kó lẹ̀ exactly bó ṣe sọ minkumatil hifz ní bí ntọ́lọ́ Allah subhanahu wa ta'ala tó fún un níbi kíkíni níbi kí ọpọlọ jíwá kó mú. Allah ẹni báyìí kọ̀nà ọba adẹ́dà ní nǹkan kan pé tí ò bá lò fún tí ọba adẹ́dà ń fẹ́ àsìkò tó kò ṣiṣẹ́ mọ́ lóyún nìyẹn ti ó ti kú ọ̀n bẹ́ẹ̀ kò lè fi ṣe nǹkan kan mọ́ nǹkan kan ọ wá di bí ìgbà tó yẹ pé kọ̀mọ́ ti ń sọ ọmọ kò lè rántí nǹkan kan mọ́ ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ gbogbo ẹ̀ ọ̀rọ̀ ni nínú àwọn ọ̀rọ̀ ọba adẹ́dà ni tó jẹ́ wípé a lè lò ní wọ́sílẹ̀ mìíràn wọ́sà ìl ẹlòmíì ò lè jọ́ pọ̀ lọ́wọ́ atara rẹ̀ lọ́lọ́ Allah subhanahu wa ta'ala fóúnjẹ sí ẹlòmíì ò ṣe ọwọ ọwọ́ ẹlòmíì lè ṣe pé ọ̀rọ̀ sísọ bámbámbámbámbá lọ tó pé kí ni gbogbo ẹlẹ́dẹ́ ó ṣèṣirò lé lórí òjíṣẹ́ náà sallallahu wa sọ pé tá a bá ti mọ wípé ẹ̀dá kan ò ní àyàfi tí ọjọ́ rẹ̀ bá pé tí ìpèsè rẹ̀ náà bá tán fattakullah kama páyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala èyí ò gbogbo ń tá à ń bá gbogbo ń tá à gbogbo òròrí wa kọ máa dálé pé à ń páyà rẹ̀ ọwà o ọwà lókè ó mọ ń tá à ń ro ọgbọ́n tá à ń sọ orí ń tá à ń ṣe tẹ́lẹ̀ ẹ̀rí ọkàn bá ti ń jẹ́dà lórí eléyìí ní gbogbo ìgbà yóò bára rẹ̀ níwọ̀ọ́ yóò ṣọ́ra fún ìròkìrò ìsọkúsọ àti ṣekúṣe torí pé kí ni Allah subhanahu wa ta'ala sọ yí pé gbogbo ẹ̀dá ń padà bọ̀ wá bá ń wá jábọ̀ bó ṣe lóbi ara àwọn èèyàn gbogbo ọjọ́ tí wọ́n lò láyé wọ́n fẹ́ẹ́ mọ́ ju ogójì ọjọ́ lọ ogójì ọdún lọ wọ́n dẹ̀ lò ó nílò tó yí pé látìgbà tí wọ́n ti tán in tí wọ́n ṣe é lẹ̀ ó ìjẹ́ tọ̀sọ́nà fọmọ ẹ̀dá. adẹ̀rẹ̀ àwọn èèyàn wọ́n kọjá ọgọ́rùn-ún ọdún láyé bí ìgbà tí wọn ò lólé ayé yìí látara pé kí ni wọn ò fi ṣe nǹkan kan tó wúlò àfi kí ni àfibàjẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ pé fa inna Allaha la yanalu ma indahu illa bi ta'atihi èyí ò ní rí n tí Allah subhanahu wa ta'ala tó mú tó palẹ́sẹ̀ fún wa a ní rí mú o àyàfi pẹ̀lú títẹ̀ lófin rẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni tá à ń bá ń lé nǹkan ọwọ́ wa ọ̀tẹ̀ kò ní tẹ̀ géèbù ni bọ̀dí nǹkan kan pàtàkì ká lè lọ́nà tó dáa ká tẹ̀lé òfin ọba adẹ́dà lórí rẹ̀ tá à ń bá ń lé tá a bá lé lọ́nà tọ́tọ́. tí Allah subhanahu wa ta'ala bá ti kọ́ wípé ọwọ́ ọwọ́ tẹ̀ ọwọ́ ọwọ́ tẹ̀ yóò lálùbáríkà tó bá ti kọ́ wípé ọwọ́ ọwọ́ ò ní tẹ̀ yóò pààrọ̀ èyí tó lọ́lá jù yẹn tó lálùbáríkà yóò pààrọ̀ rẹ̀ fún wa ó lè má yà wá bọ̀tí èyí dáa fún wa yóò pèsè rẹ̀ fún wa tá a bá lè lọ́nà tí ò tọ́ tí Allah subhanahu wa ta'ala ti kọ́ pé ọwọ́ ọwọ́ ò ní tẹ̀ ìpàdánù méjì nù tọ́ba ti kọ́pọ́ wọ ọwọ́ tẹ̀ àwa lè lọ́nà tí ò tọ́ kò ní lálùbáríkà ẹ̀dá gbọ́dọ̀ máa ṣọ́ ilé yìí ní gbogbo ìgbà òun ló bí kíni ló bí istikhara yìí máa ṣe istikhara lórí gbogbo ntẹ́yìn ọba ṣe ọjọ́ ọ̀ràn àyàn o kìí ṣọ̀ràn àyàn o ó kéré o nǹkan ẹ gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam idha hamma ahadukum tí ẹni nǹkan kan bá ti jẹ wúkẹ́ lọ́kàn yín pé mo tẹ̀ fẹ́ ṣe nǹkan báyìí ó ní ká ṣe istikhara kí ló ń túmọ̀ sí wọn ká fi lọ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala pé kó tọ́ asọ́nà lórí rẹ̀ Allah subhanahu wa ta'ala walladhi khalaqa kulla shay'in thumma hada òun ló dá gbogbo nǹkan ìtọ́sọ́nà rẹ̀ òun ló fi kalẹ̀ abẹ́ fọ́kùnrin tàbí fóbìnrin nǹkan méjì pàtàkì ló wà fún láti bí a bùkátà ṣáwà àti láti ṣe àlékún fún ẹ̀dá dídá sábàbí ẹ̀dá dídá procreation láti ṣọ́ra wa ifá kó nínú bàjẹ́ torí pé kí ni Allah subhanahu wa ta'ala kìí ṣe pé ó ní ká má ṣe bàjẹ́ nìkan ká má ṣe ṣìnà ìṣe ṣìnà haramu ni ìrìnsí haramu ni ìró haramu ni gbogbo ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ló ṣe léèwọ̀ káàró ṣìnà haramu ni. Ah, àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn ni tá a bá rí obìnrin tí ó rẹwà tàbó ní àwọn futures kan tó jẹ́ pé yóò gbé ẹ̀mí Allah subhanahu ká tètè bójú kó òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní oògùn tó lágbára lórí rẹ̀ ní wípé tó bá ti di pé mi ń gbé fúkẹ́ lọ́ọ́ bá ti lé torí ti ń bẹ lára ti ń bẹ lára eléyìí tọ́ ọ bá ṣe ọ gbàláda eléyìí ó ṣìnà ọ gbẹ̀ṣẹ̀. ló fi jẹ́ yí pé àwọn àgbésẹ̀ tó pọ̀ Allah subhanahu wa ta'ala jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá láti fi gbé kalẹ̀ láti fi ṣọ́ wa kúò nídìí ìṣìnà torí pé kí ni aburú ńlá ni kí lá àkọ́kọ́ gọ́dọ̀lù basọ̀rọ̀ ìrẹ̀jú ńlẹ̀ káàkà máa ma wojú torójú tọ́ ọ bá rẹ̀ ńlẹ̀ yóò ràn ọ níṣẹ́ tí ara rẹ̀ ò ní lè jẹ́ o lè wò oníwòkuwò lọ́sàn-án gbọ́ bá wá dòru ò ní lè sùn ọwọ́ rẹ̀ ò dẹ̀ ní tẹ̀ yóò àmọ́ bíbíkúbì nínú tó lè bí àkànlẹ̀wò alistimna ó ní kíni ó ní etí wọ́n ń pè ní masturbation kí ọkùnrin kó máa fọwọ́ pa ara rẹ̀ tí omi ra ó fi jáde tàbí kó máa lẹ̀ mọ́ gànà tàbí kó máa lẹ̀ mọ́ bẹ́ẹ̀. kí ni arja'ul hukmu fi dhalik kí ni tí ó jẹ́ tó pàtàkì jù tó fẹsẹ̀ múlẹ̀ nínú òfin ọlọ́run ló lélẹ̀ ó ní pé haramu ni. ìyí máa sọ ara dìdàkudà ìyí máa bí ìmú òye tahayul ọpọlọ kọ́mọ kọ́mọ kọ́mọ stable àtàwọn àrùn míì tó pọ̀ lọ yàtọ̀ sí pé ìyá ọlọ́run ọba ń bẹ ń bẹ torí pé kíni ó mira wọn ò fẹ́ ká dà lásán ó mira ká mọ̀ mọ̀ dà wọn ò fẹ́ ká dà lásán ó níbi tí wọ́n fẹ́ ká dà sí fún nǹkan kan àbẹ́bẹ̀ ìmọ̀ láti bí abùkátà ṣáwa tàbí láti fi ṣe àlékún àwùjọ ní tọmọ bíbí tí Allah subhanahu wa ta'ala ń fẹ́ nídìí rẹ̀ nìyẹn ètò tún wà lè bí tó burú ó ní wípé kéèyàn máa sára pé á ó ń bẹ̀rù òṣì kọ́ àmọ́ wọ̀sáìl mi àwọn kan ti bá débi wípé wọ́n wò pé kí wọ́n súnmọ́ obìnrin lójú ara old fashion ni kànáà tí wọ́n fi ṣe léyìí wọ́n wà máa sún mọ́ àwọn ìyàwó wọn nílé ìyàgbẹ́ kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ń sọ nípa rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá sún mọ́ obìnrin ní èṣì ọ̀nà tí ọlọ́run ọba láàlẹ̀ tó lé ìyàgbẹ́ ni ó ti ṣe kẹfìrí sí tí wọ́n fi rí mi Muhammad sallallahu alaihi wa sallam Shower. èyí ò ní pé kí feelings last kọ́ máa gbéyàn àdámọ́ ẹ̀dá ni ká kọ̀ǹtrólù rẹ̀ ká má bàa tara rẹ̀ ṣiṣẹ́ ẹ̀sìn ni ọ̀ràn yẹn ni téèyàn bá ṣiṣe lára rẹ̀ orí burúkú ni tọ́jẹ́ yí pé má ṣe òun lóògùn rẹ̀ tọ́ ọ bá ti ṣe kan àti má ṣe kejì tẹsẹ̀ bọ́ sí rọrùn ló fi jẹ́ pé Allah subhanahu wa ta'ala òfin tó làálẹ̀ nínú gbogbo tó fi rán àwọn tó ṣáájú ò ní wípé tó fi dórí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ẹni tó bá ti ṣe ṣìnà tí ó bá tí níyàwó tàbí tí ò tí lọ́kọ ẹgba ni kí ẹgba wọn tọ gbogbo ibi tí ó gbádùn lára rẹ̀ hùn nǹkan kan tó lè ṣògùn rẹ̀ nù torí wípé kí ni ipa tí sìnà ń kó láwùjọ ipa burúkú ni ló fi jẹ́ pé Islam ó bàbàrà ẹ̀dá ó pọ́n ọmọ ẹ̀dá ènìyàn lé ebi pé gbogbo nǹkan tó rọ̀ mọ́ iyì ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ àpọ́nlé oṣọ tó o bá ní mo rí lágbájá ó ṣe ṣìnà ìrìn àjò yẹn máa gùn díẹ̀ o ẹlẹ́rìí mẹ́ta gbọ́dọ̀ kún ẹ àwọn ẹlẹ́rìí mẹ́ta yìí wọ́n gbọ́dọ̀ rí ni tí ó jẹ́ wípé bí ìgbà tí ọmọ tìró ó kú wà nínú ìyá tìró báyìí tí wọ́n lè júwe tí ìjúwe ẹnìkọ̀ọ̀kan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ò yapa. Abubakar radiyallahu anhu Abubakar kì í ṣe Abubakar abubakarata radiyallahu anhu ọ̀kan náà sábà jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó rìpọ́tì fún Umar radiyallahu anhu ó ní mo rí Mughira ṣùgbà ó ṣe ṣe la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam níbi tó lé dé Umar radiyallahu anhu bẹ̀rẹ̀ sí gbọ̀n ojú rẹ̀ pọ́n orí olóhùn rẹ̀ ẹ̀kan nù àwọn wo ló tún rí tọ́ra pé yìí wọ̀ tí ọba dẹ́dà tọ́lá kalẹ̀ ẹnìkejì tún wá ó ní èmi náà rí ah Umar radiyallahu anhu gbígbọ̀n yẹn tún wá peléke sí orí olóhùn rí jókòó ẹnìkẹta wá òun náà jẹ́rìí sí a Umaru ní àṣetáni fẹ́ fi àwọn ọmọlẹ́yìn Muhammad ṣe yẹ̀yẹ́ rọ̀dálà ánì wọ́n lọ́wọ́n bá kó ayọ̀ o ẹnì kẹrin dé Umaru bi léèrè bó kí n ló rí ó ní mo rí wọn bí ò ṣe yẹ wọ́n jókòó papọ̀ Umaru ní tí mò ń béèrè kan ṣó rí wọn bí ìgbà tí ọmọ tìró kó sínú yàrá á ó ní mi ìbí yẹn kí ló fi Umaru ni ẹ̀yin jankan-jankan mẹ́ta yìí ẹ jẹgba ẹgba tẹ́ jẹ ọgọ́rin ni wọ́n jẹ torí pé kí ni iyì ń tọ́ pàtàkì nínú Islam ntọ́ ni nínú Islam kadhaf slander ntí ṣe tèèyàn nídìí ṣìnà ṣìnà burú débi pé àyè lẹ̀ mọ́yàn àyè sọ pé ah eni ṣìnà ni lágbájá ó rí bí wọ́n ṣe ń borí káwọn ṣìnà wọn gbọ̀ngbọ̀n ah yóò mẹ́rìí wá tí ọba mẹ́rìí wá yóò jẹgba Islam siyana siyana til mujtama is àpọ́nlé yẹyẹ àwùjọ islam bàbàrà rẹ̀ débẹ̀ débi pé kéèyàn dúró nísìn kóun pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ máa takùrọ̀sọ̀ wọ́n á sọ pé à èmi ẹsẹ̀ e ní sìnà bàbá mi ò dé ẹsẹ̀ ń sìnà àwọn àfààní <laughs> kò ní lọ o àwọn kan ní ṣe bí ó ń yin ara rẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ń yin ara rẹ̀ ní bọ̀dé nǹkan míì ó ń bẹ tó lè fi yin ara rẹ̀ ẹ̀dà ọ̀rọ̀ nu wípé ìwọ ẹni ṣìnà ìwọ tí bàbá rẹ̀ jẹ́ ń ṣìnà tí ọba mẹ́rin wá yóò jẹ gba ọgọ́rin. obìnrin wa ń sọ pé ah mo kọ́kọ́ mi mọ́ fine mùsálẹ́ ẹ̀rí kẹta yòókù nǹkan tí wọ́n gbọ́dọ̀ rí bákan náà níbi àlàyé bó ṣe ṣẹlẹ̀ tí ọba pé mẹ́rin o obìnrin yẹn jẹ gba o àwọn mẹ́ta yòókù àwọn méjì yòókù tí àwọn náà rọ́rọ̀ sọ kó pé wọ́n jẹ gbà o. ọkọ wa ní èmi mọ káyàwó mi mọ́ ṣùgbọ́n kò lẹ́rìí kí ni wọn ò lè fẹ́ra mọ́ abadan lehan ni yóò ṣe pé tó bá yẹ pé n tó ń sọ òdodo ni kí gbogbo ọlọ́run ọba kọ́ mọ́ bá ìyàwó náà ṣe pé tọ́ba yẹ kó kpọ̀rọ̀ ọmọ òní kíbi gbogbo ọlọ́run ọba máa bá Allah subhanahu wa ta'ala kẹsẹ̀ ní tíyẹn fi ṣe ṣìnà ṣe eré kèé ṣe ntẹ̀yàn máa fi tayò tẹ̀yàn máa fi ṣẹ̀fẹ̀ a gbọ́dọ̀ rò a gbọ́dọ̀ rò ṣìnà ní ṣíṣe a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ rìnrìn rẹ̀ ẹni tó bá rìnrìn rẹ̀ yóò jẹ̀yà yóò jẹ gba tọ̀tọ̀ torí pé kí ni fásik lélẹ́yìn ọ̀rọ̀ wa kọ́ láàrin àwọn àfà àwọn tí wọ́n jẹ́rìí èké báyìí nǹkan báwo ni Allah subhanahu wa ta'ala ni àní gbẹ̀rí wọn jẹ́ mọ́ láíláí fa ulaika humul fasiqun òbílẹ̀jẹ́ ènìyàn ni wọ́n kì í tún wá ṣe yẹn nìkan wọ́n gbọ́dọ̀ ṣe tọ́wọ́bà láti pé wọ́n wá mú ọ̀rọ̀ yẹn wọ́n kó jọ rárá o kò rí bẹ́ẹ̀ o yàtọ̀ sí ntí wọ́n lọ fèsì níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala àwọn afáà kan ní tọ́ ẹ̀rí wọn àní gbàjẹ́ mọ́ láéláé àwọn afáà ọ̀gọ̀rọ̀ àwọn afáà ní rárá tọ́ba túbá tá a bá rí pó túbá ó kú òní àwùjọ zúmúra àwọn onísọkúsọ àwọn aláàrí tó wá dúó déédéé àgbẹ̀rí rẹ̀ jẹ́ zina nìyẹn o Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó kọ̀ láti fi dáàbò bo àpọ́nlé iyì ẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pọ́ bàbàrà rẹ̀ torí pé kí ni àrólé ọba adẹ́dà ọba tó pé tán òun lọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ́ ó ní kọkùnrin ọmọ súnmọ́kùnrin. àwọn wo ni a kọ́kọ́ ṣe àwọn àjọ anábì lóòtù Allah subhanahu wa ta'ala sani wa lóòtọ́ idh qala li qawmihi atatuna al-fahishata ma sabaqakum biha min ahadi min al-alamin gbàtà anábì lóòtù ń ṣe tí ń kí àwọn àjọ rẹ̀ nílọ̀ à atatuna al-fahishata ẹ máa ṣe ìbàjẹ́ tí kò sí nínú ẹ̀dá tó ṣáájú yín nínú irú ìbàjẹ́ báyìí ìbàjẹ́ wo ó ní innakum lata'tuna rijala shahwata min duni nisa ẹ̀ ń súnmọ́kùnrin láti bí a bùkátà ìní sí ìjẹran sexual out ẹ pa obìnrin tì Allah subhanahu wa ta'ala ń fi yé wa ìkìlọ̀ tó ṣe fún ọ yí pé bal antum qawmun musrifun ẹni ìkọjá àlà nìyí àlà tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tọ́lá alẹ̀ táàfin bí a bùkátà báwọn oníkíni káṣígbéyàwó ẹni tí ò bá tí ì níyàwó kí ló sọ pé kó jíṣẹ́ náà sọ́lá àṣálà wọn sọ fún wa fa alayhi bis-sawm fa innahu lahu wija ìkóni fún onígbẹ́kọ́ máa gbà àwẹ̀ ntí ọba adẹ́dà tó là kalẹ̀ nu kí ni ntí àwọn jama rẹ̀ àwọn àjọ rẹ̀ kí ni wọ́n fi dá lóhùn wa ma kana jawaba min qaryatikum innahum unasu yatataharu ẹ má dáhùn lóhùn ẹ jẹ́ apá wọn tì ẹ jẹ́ alé wọn kúò láwùjọ torí pé kí ìnáwó onáṣù yẹtọ̀tọ̀ ọ̀rọ̀ wọ́n ń pretend ni pé àwọn mọ́ tá a ní ọmọ pádùn bẹ́ǹdì kínní òun ló dẹ̀ wà readily available jù kọkùnrin kọ́ máa tẹ ọkùnrin mọ́lẹ̀ nílé ìyàgbẹ́. <laughs> democracy yìí bí nǹkan kan ju kófòrò lọ kí ló fà àwọn ọ̀mùtí àwọn alágbèdá àwọn olè àwọn jẹgúdújẹrá àwọn òbílẹ̀jẹ́ ẹlẹ́bọ olóòṣà adífá gbogbo àwọn èèyàn kéèyàn wọ́n kóra wọn jọ wọ́n láwọn làwọn ó ṣòfin lórí ẹ̀dá kí ni wọ́n bá ṣe lófin ṣúrọ tó pé ní tí ọba arẹ́dà là kalẹ̀ tá a fi ṣèjọba òní pé àwọn tá a mọ̀ tí ẹni rẹ làwọn eléyìí nínú tàn nínú ìṣesí láwùjọ wọn ló kọ wọn ní bíbí ire wọn rìn ire wọn jẹ́ ni ire àwọn kọ̀ọ̀kan ń láṣà torí pé kí ni n tó lè mú kí ọkọ̀ àwùjọ kó forí sọ́pọ́n òní pé ìtakòfin ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala. kólúkálukú ṣe tiẹ̀ human rights. Allah subhanahu wa ta'ala ni kóbìnrin ó múra ní mímúra tí òfin ní dá fìtínà lẹ̀ láwùjọ àwọn ní rárá tó bá fẹ́ rìn ní hóhò ó lè máa rìn hóhò adẹ̀rí wọn wọ́n dẹ̀ rìn hóhò lóòótọ́ kìí sèyún nìkan torí kọ́mọ̀dì wípé káwábìrì bíi zulumu wa double standard kọ́mọ̀dì wípé ah, àwọn kan wà á máa wà tí wọ́n máa pè wọ́n lẹ́jọ́ gbogbo ibi tí wọ́n bá ti ń bojú o wọ́n bo gbogbo ẹ̀ wọ́n ń bojú wọn ò gbọ́dọ̀ a gbọ́dọ̀ gbà láàyè torí yóò máa jẹ́ kí ni yóò máa pè wọ́n para pé a ẹ̀rí ọkàn máa jẹ́ wọn wípé a conscience wípé a àwọn kan tún lè wà tí wọ́n tún lè ṣe báyìí torí pìlẹ̀ nu tó gbogbo ṣe sí yahudi obìnrin wọn bojú ni tó wo ìṣesí àwọn nasara lípìlẹ̀ obìnrin wọn bojú ni wọ́n ń borí wọ́n ń bojú ni torí pé kí ni kò sí ẹ̀sìn tó fi ìbàjẹ́ tó gbà láàyè gbogbo tí ó pè wọ́n yìí ṣàkíyèsí ẹ̀já rárá ẹ ká wa ọkọ̀ àwùjọ kó lè forí sọ́pọ́n gbogbo bí ọba ṣe dàkọ́dà <laughs> Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wa yìí pé fanjaynahu wa ahlahu illa imra'atahu kanat min al-ghabirin a kó anabi lutu yọ kó o nínú bàjẹ́ ẹ̀san téèyàn máa wúrú wà báyìí kéèyàn máa ṣerú nǹkan báyìí ẹ̀san rẹ̀ akóyọkó ń bẹ ẹnìkan àtòun àtàwọn tí wọ́n tẹ̀lé ẹnìkan tá àkóyọ torí wípé òun ò tẹ̀lé àwọn oníbàjẹ́ èèyàn ló tẹ̀lé oníyàwó rẹ̀ kí ni tí Allah subhanahu wa ta'ala tó ní òun fi san wọ́n lẹ́sàn ó ní wa amtarna alayhin matara a sọ̀kalẹ̀ fún wọn a sọ̀kalẹ̀ lé wọn lórí we descend on them showers but no shower of water or rain because there may be some element of benefit from such tá a bá ní ká so omi kalẹ̀ fún wọn ìgbádùn ìkẹ́kàn wà lára omi ṣùgbọ́n kí la sọ̀kalẹ̀ lé wọn lórí òkúta a mú òkúta a sọ àròjò òkúta àrò lé wọn lórí. Allah subhanahu wa ta'ala sọ pé fanzuru kayfa kana aqibatul mujrimin ẹ̀yin náà ẹ wò ó àtúbọ̀tán òbílẹ̀ jẹ́ àwọn oníbàjẹ́ èèyàn bó ṣe ẹ kórìnà ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò gbé ẹni ṣìnà ṣépè tó bó ṣe gbé ẹni tó ń súnmọ́kùnrin mára wọn bó ṣe gbé wọn ṣépè. ó ní mal'unun man amila amila lut ẹni tí ibi gbogbo ọlọ́run ti bá ni ẹni tó ṣèṣe àwọn anábìlót ẹyọkan ó tún rìpíìtì ẹlẹ́ẹ̀kejì ó tún rìpíìtì ẹlẹ́ẹ̀kẹta kò sí násù kan gẹ́gẹ́ bí Ibn Qayyim Jawziyya bó ṣe mú wa tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí ó máa ṣẹ́bi lé nǹkan kan ṣoṣo lẹ́ẹ̀mẹ́ta lórí ara wọn níjókòó ẹ̀kan bíi ti lóòtù bíi lewat kọkùnrin máa súnmọ́ ọkùnrin bó wá ṣe wà ní abàtà bẹ́ẹ̀ náà lọ́wọ́ à ń gbàǹjà àwọn obìnrin náà ní tiwọn obìnrin náà máa súnmọ́ obìnrin. àwọn kan ò fi mọ báwọn tí wọn apára wọn ọba róbìnrin tí wọn ò dẹ̀ rí ọkùnrin subhanallah ọkùnrin yóò máa ti ara rẹ̀ bọ ẹranko ó lè jẹ́ àgbò tàbágùntàn yóò máa ti bọ̀ ń fọ̀rọ̀ torí kí lọ́wọ́ bá dẹ́dà sọ sáà sẹ́bí tí a bá ti gbéṣẹ̀ kú ọ̀nà ojú ọ̀nà tí ọba adẹ́dà là kalẹ̀ límìtì ibi tó burúkú òde bá kò ní sí mọ́ yóò yàwó rẹ̀ tán pò ní ọ̀gọ̀rọ̀ àwọn afa ni wọ́n fi pè padà pé ọ̀rá hmm, sex pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn àfa wọ́n ní oral sex wọ́n ní àwọn ọ̀rẹ́ rì tó kọ́ wal aslu fi lè ìbáadá fil muamala àlìbá ìpìlẹ̀ gbogbo nǹkan ni pé ó wà permissible àfi tá a bá rí nọ́ọ̀sù tó sọ pé kọkùnrin kó mú àwọn kó tìbọ̀ abẹ́ ìyàwó rẹ̀ kó máa fi ṣeré kó obìnrin náà kó gbé Abe ọkọ rẹ, kọma fi mu suwiti, àwọn òrìn tó burú bẹ̀ àwọn àfa kan ní rárá àrìn tó burú bẹ̀ ìdí tá a fi rìn tó burú bẹ̀ nìyí pé àwọn ẹni ire tó kọjá lọ àárí kankan tí wọ́n ṣe nígbà tó di wípé atarabọ ìfẹ́nu ìmọ̀lẹ́ṣáwà àwọn tí wọ́n èé ṣe tiwa tó di ipa ń kọ́ṣe wọn ní nǹkan òun dé bá àwùjọ àwọn tá a mọ̀ tí wọ́n máa ń ṣe nínú àwùjọ àwọn ẹranko ni ọlọ́run bá dẹ̀ ní ká mọ̀ yẹpẹrẹ ara wa débi pé a wà máa ṣe bí ẹranko òbúkọ àti kíni ẹlẹ́dẹ̀ ajá àwọn tí àwọn kúta àmọ̀ tí wọ́n máa ń ṣe jù nù àwọn fáyẹn ká kóra aró ló dáa jù. ọkùnrin tó ń súnmọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ kí ni òfin ọba adẹ́dà lórí rẹ̀ òun ló dá wa òun la ṣòfin òjíṣẹ́ lá muhammad sallallahu alayhi wa sallam sọ pé man wajadtumuhu ya'malu 'amala Lut faqtulul fa'il wal maf'ul bihi ẹni tẹ́ ẹ bá kámá tó ń ṣe ìbàjẹ́ ti àwọn ìjọ ànábì lóòtọ́ àtẹ̀ntì ń ṣe àtẹ̀ntì ń ṣe pẹ̀lú kò lóògùn méjì o àrán wọn lẹ́wọ̀n kọ́ o ẹ̀wọ̀n tá àrán wọn ò mú aburú yẹn kú o aburú tí wọ́n ti fọwọ́ fà kò mú kú ò fún wọn kò mú kú ò fáwùjọ kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí lálẹ́ àníkà ṣe ó ní ẹ̀ wọn ní pípa ni bá a ṣe pa wọ́n òun níyapa ẹnu wà lórí rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn afa wọ́n ní Allah subhanahu wa ta'ala ó ti fi hàn á bí wọ́n ṣe pa wọ́n bóò ni ibi tí wọ́n bá ọ̀ka wó ilé yẹn mọ́ wọn lórí àtẹni tó ń ṣe àtẹni tí wọ́n ń ṣe pẹ̀lú rẹ̀ àwọn kan ní ara ká mú lọ sókè tó ibi tó jìn dáadáa ká wá sọrí rẹ̀ kó àwọn méjèèjì ká sọrí wọn kodò kí wọ́n kú anyhow torí pé kí ni àìṣe bẹ́ẹ̀ àrùn ni tó jẹ́ pé yóò ṣàjá àwọn míì tí wọ́n ń bọ̀ lẹ́yìn láti ṣerú nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹran tá súnmọ́ kí ló wọ́n sọ wọ́n ní kán pa ẹran kí wọ́n pa yẹn náà àwọn nínú àwọn afá sọ pé ah, èwo ni tẹran bẹ́ẹ̀ tẹran wà ń bẹ́ẹ̀ torí kọ́mọ̀dì pé wọ́n ń jẹ ẹran tí wọ́n súnmọ́. kò sí ìlànà kan tá a lè fi fọ àwùjọ mọ́ àfi tí ọba adẹ́dà sọ̀kalẹ̀ fójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kò dẹ̀ ní badil so wọ́n rán wọn lẹ́wọ̀n kìí ṣe ń tá a máa jó lùlù fún pé àwùjọ wa ti ẹ̀kọ́ rárá èyí ò ṣe iṣu ọ̀nà wo ni wọ́n gbà kọ́ ọ̀nà wo ni wọ́n gbà kọ́ ìgbà wọn bá yá ó lè lọ́dún kan méjì lẹ́wọ̀n wọn ní wọ́n ń ṣàmójúkò fún àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́ṣẹ̀ wọ́n tún gba síta. ìmá sàmórìbọ́ kúrò nínú tí ọba arẹ́dà fi ránjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlám oníjẹ́ káyé dàrú kò wá síbi tó mọ́ tó wuyì tó nífọ̀kànbalẹ̀ àfi bí tí wọ́n ti ń fi tọ́lọ́ wọn bá sọ̀kalẹ̀ fún tí wọ́n ń lò ó wọ́n lè ní àbùkù ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n but kò síbi tó súnmọ́ wọn kò síbi tó rí bí mamlakatul arabiya ti saudiya kọ́lọ́ wọn bá tó ọba máa fún wọn ṣe ló fi jẹ́ pé kèé ṣe àwọn tí à ń lò tá à ń rí fírídọ́ọ̀mù kèé ṣe sítándàdì àwọn kèfèrí láàmú fi jọ́ọ̀jì àwùjọ wa kíkẹ́ láàmú fi jọ́ọ̀jì àwùjọ how godly how righteous tí bóò ni àwùjọ wo ni tọ́jú pé tá a bá fẹ́ ṣèbàjẹ́ gan àti rí bàjẹ́ ṣe kò ní rọrùn ní táwọn ọmọ ìjọ àwùjọ nù àti rí bàjẹ́ ṣe ò ní rọrùn tọ́ ọ bá fẹ́ ṣe dáadáa ààyè ọgbọ́ ọgbẹ̀dẹ̀mukẹ́ dáadáa ní táwọn àfijọ́ ọjà àwùjọ nù but ká máa wò ó freedom of speech subhanallah subhanallah islam ọgbà kọkàn freedom láti sọ tó wọ̀ torí ó bá yé àwọn ẹnìkan jẹ́ níbi ìsọkúsọ kéèyàn kan lanu gbàkà kọ́ ló ń sọ ọ̀rọ̀ Islam fààyè rẹ̀ lẹ̀ ọ̀ṣọ́ ń tàn sọ àyè sọ̀rọ̀ tá a tó máa ronú àáronú náà ni ká tó sọ̀rọ̀ gbogbo orí burúkú tí máa bá àwùjọ látọ̀dọ̀ àwọn ọmọ àwùjọ tàbó lórí ní sábà máa ń fà ní kó lórí tàbọ́mọ ẹ̀yìn kankan sọ̀rọ̀ gbàù Islam ọ̀fà Islam ọ̀fà ìgbà ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra gbogbo ohun tí báyé ṣe gbà ní báyé ṣe gbà ká ṣe o bọ́lá ń ṣe fẹ́ ká ṣe ni la ṣe òṣùwọ̀n standard tá a máa mú dání báyé bá ṣe ń lọ àwọn ọmọ fi tiwa rinlẹ̀ nínú rẹ̀ torí kí tiwa má bàa ń bẹ̀ ẹnikẹ́ni tó bá ní bí wọ́n ń ṣe ń ṣe lòun ó ṣe ṣe orí burúkú tó bá bá wọn ni ó bò ń ná eléyìí pàtàkì nínú ìṣesí ló fi jẹ́ yí pé ó pàtàkì ní gbogbo ìgbà tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ láwùjọ ntí kí mùsùlùmí kan máa rò ní wípé kí lòfin ọba dẹ́dà lórí rẹ̀ bó lójúṣẹ́ náà sàásánà ṣe ṣàlàyé rẹ̀. gbogbo bí wọ́n bá ṣe ṣe tó yapa sí tí ọba adẹ́dàrán àní sọpọ́tì àní gbẹlẹ́yìn ntí ọ Allah subhanahu wa ta'ala tó fi ránjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òun ní tá a máa tẹ̀ ń pẹlẹ́ mọ́ gọ́ra wọn máa yá lọ́kùnrin tàbí lóbìnrin wọ́n ń fi ẹ̀sùn gbogbo ń tà ń sọ yìí kan ọkọ wọn wọ́n fi ń kan ìyàwó ìmọ̀ sínà ìmọ̀ lewat ìmọ̀ síyà kọkùnrin obìnrin láàrin ara wọn kí wọ́n kóra wọn jọ kí wọ́n máa dì mọ́ra wọn kí wọ́n máa ṣe ní tí ọkùnrin àti obìnrin yìí máa ṣe ó ti ń kún láàrin mùsùlùmí ah kí ló ń ṣe lọ́sọ̀ àṣọlọ́m sọ ó ní la ya'tiyanna ala ummati ma ata ala bani isra'il hadhu na'li bin na'l wa zira'an bi zira' hatta law kana man ata ummati umahu alaniyatan lakana fi ummati man yaf'al dhalik ó ní tó ṣẹlẹ̀ sáwọn ọmọ bẹ̀ní israẹla ní sísẹ̀ntẹ̀lé lọ́wọ́lọ́wọ́ ní pupa súnpupa yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ lẹ́yìn mi náà débi pé tá a bá rí nínú àwọn ọmọ bẹ̀ní israẹla àwọn tí wọ́n ń kìyà wọn mọ́lẹ̀ ń gbangba tí wọ́n ń bá sùn àwọn mi náà ó sọ pé àwọn fi ń ṣe ọ̀làjú àwọn náà ó Uh, àwọn tẹ́sìn wọ́n ní wọ́n ń gbá àwọn èèyàn dìde wọ́n sọ pé ìmáàmù mùsùlùmí ni ìmáàmù luwat kàlámù fárig la mahalla lahu min al-i'rab ya akhi kama yuqal bó tiẹ̀ ṣe istihlal ma harama Allah faqad kharaja min al wípé ah, ìmáàmù ni o eh, ìmáàmù àwọn géè Ah, kò sínú islam mọ́ torí pé kí ni ẹni tọ́lọ́run ṣe léèwọ̀ tọ́ba ti ní ẹ̀tọ́ ni èyí ti fo fẹ́ǹsì kò tí ẹ̀ ṣe mùsùlùmí mọ́ ọ̀kan náà ọmọ ìyá ni ah, ẹja ṣọ́ra wọn lamẹ́ríkà ti wọ́n ti ṣe kùránì nísìnyí kùránì amẹ́ríkà mo ní kì í ṣe kùránì kùránì ni n tó bẹ̀rẹ̀ pẹ̀lú tí jibril sọ kalẹ̀ sí muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú iqra tó dẹ̀ wá parí sí fataku yawma turja'una ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun láti pìlẹ̀ ẹ̀ńdópin tọ́dẹ́jẹ́ yìí pé nínú mùjísà ọba adẹ́dà àti ìrìtìrà tó ní volume Quran táwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ń há sórí táwọn àgbàlagbà ń jẹ̀ràn wípé kóun tó kú o àyàfi kóun há sórí àríyá eighty tọ́sẹ̀ parí Quran ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ó há sórí ni tó ń jẹ̀ràn ni àní kóhun tó jáde láyé kóhun ó gbé sórí kóhun ó lè bá a jèrè àlìkáwà ní tọ́lọ́wọ́n ọba sẹ́ni tó sọ pé kó gbé Quran sórí èyí ò ní Quran ṣùgbọ́n tí wọ́n bá ti ní Amẹ́ríkà gbé kan wá láyé kò ní Quran abadan ṣe má jẹ́ àtàrà wa yàrá ni ìmáàmù kan ìmáàmù gay ìmáàmù mùsùlùmí là ó lè jẹ́ ìmáàmù gay yàrá musallam lahu walakin an yakuna muslima fa wa man shakka ذلك dhalika faqad من min al-millah ẹni tó ń bá ń ṣàríyànjiyàn lórí pé ẹ ó ń kírun mùsùlùmí ni ó ti di kèfèrí torí wípé kí ni àwọn kankan ń bẹ tó jẹ́ pé èyàn lè máa kírun ó lè máa gbà àwẹ̀ tó bá ti ṣe ìsìláàmù ò fúnyàn ní ààyè wípé kéèyàn má mọ̀rú nǹkan bẹ́ẹ̀ kò sẹ́ excuse fẹ́ nìkan pé àkọ́ ọmọ nísìnyí wípé kọ́ ọ mú epo kọ́ ọ máa ta sí nǹkan kan lórí ìta mẹ́ta ìgbẹ́ cultural kìíní ni fẹ́ràn culture àdọ̀ di àdọ̀. àwọn nǹkan ìpìlẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ní àìforí balẹ̀ fún nǹkan míì àfọba dẹ́dà àìpa nǹkan àfi torí tàwa dẹ́dà àìfi nǹkan kan àìfi búra àfọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo eléyìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ tí mùsùlùmí bá ṣaláìmọ̀ lórí eléyìí òun àti kúfúrú wọ́n jọ ń gbénu yàrá kan náà ni gbólóhùn la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam láì ṣọ́ àwọn ìwọ̀ rẹ̀ kò sọ yẹn di mùsùlùmí o torí wípé kíni àwọn lárúbáwá kẹfìrí ìjọ náà lọ́hùn tí wọ́n bójìṣẹ́ lásà àṣìlám pò ó ṣé gbólóhùn la ilaha illallah nìkan ni wọ́n ò lè sọ ni torí pé n tó kó sábẹ́ ni wọ́n ò lè mú wá tí wọ́n fi takú sí kófòrò mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ eléyìí ní gbogbo ìgbà àtijọ́ wà papọ̀ ná pẹ̀lú àwọn tí ì ṣe mùsùlùmí but a gbọ́dọ̀ mọ rántí nǹkan kan nǹkan kan ni wá o ṣùgbọ́n lè bá bọ olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. mùsùlùmí làwa o islam ò ṣe compromise o afatuminuna bi ba'd al-kitab wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun ká gba apá kan tíra gbọ́ ká dà yòókù nù Allah subhanahu wa ta'ala ní kí ni ẹ̀san fún ẹni tó bá ṣe irú eléyìí ìyẹpẹrẹ ayé ni o kò ní sí ní ọ̀ṣàkàlà ṣókóló kì í ṣèṣe mùsùlùmí kò ní jèrè ayé kò ní jẹ tọ̀hún ló fi jẹ́ agbọ́dọ̀ gbọ́yé ní gbogbo ìgbà ìlú lè ṣòfin tó ti jẹ́ pé òfin tí ó takò ẹ̀sìn ni gbogbo àwọn tí wọ́n bá láwọn ń sọ aṣojú àwọn èèyàn wọ́n gbọ́dọ̀ sọ tó o bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ sọ àwọ̀ ẹ̀sìn tàwọ̀ ọ̀gbá eléyìí láàyè o tó fi jẹ́ pé àwítà wọn ni ká tún wá máa ká tún wá máa tẹ̀ka lórí pé ṣé ká lo borí àbí ká má lo borí káwọn ọmọ wa borí àbí ká má borí. Prime Minister Italy muslim huwa àwọ muslim là kì í ṣe mùsùlùmí wọ́n ní kí wọ́n wá kọ́ wá fọwọ́ sí wípé wọn ò gbọ́dọ̀ lò jáàb ah ó lóun ọ̀ya wèrè gbogbo àwòrán Mary aleyhisselam tẹ̀ ń gbé káàkiri ó borí ó wá ṣe yẹ pé òun lò wọ́n wàá fọwọ́ sí pé kómìnà ọmọ borí àkùlọ̀sẹ́lì òun ò lè tọwọ́ bọ òun ò lè tọwọ́ bọ rú ẹ̀ mùsùlùmí ọ̀hún á dìde wọ́n á sọ pé rárá ẹ jẹ́ á dìbẹ́ẹ̀tì bóyá ká lo jáàbù àbí ká má lo jáàbù orí burúkú ni mùsùlùmí gbọ́dọ̀ ṣo gbogbo eléyìí á dùn láàyè wa ààyè àpọ́nlé tí ọba adédọ̀ Allah subhanahu wa ta'ala tó fi á sí a gbọ́dọ̀ dùn láàyè ọ̀wọ̀ òun ẹni tí ò bá dúró ń bẹ̀ ìpín tiẹ̀ nínú àwùjọ kò ní dáa ìyún láyé ń bínú kásẹ̀ tó máa mọ̀ sọ̀tì gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyam òfin jẹ́ wípé ọ̀ràn yẹn ni lórí gbogbo mùsùlùmí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ ntí ká kọ́kọ́ ṣọ́ kí lòfin ẹ̀sìn Islam lórí rẹ̀ ibi tó dúró sínú kìí ṣe pé ntáwùjọ ń sọ lá ntáwùjọ ń sọ ò lè gbà yín là ntó lè gbà wá là oníkíni kí ni òfin tí ọba adẹ́dà fi lọ́lẹ̀ láti ẹnu Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí pàtàkì a gbọ́dọ̀ ṣọ́ eléyìí ní gbogbo ìgbà káwa náà má di ìdàkudà. inú àwọn ọmọ ya ó ṣe tíra ó benefit ti ń bẹ níbi kọkùnrin ó súnmọ́ ọkùnrin wọ́n ní kán báwọn ṣe mọ̀kọ́dímà rẹ̀ subhanallah ó ní science lòun sọ yìí òun ò sọ ọ̀rọ̀ ẹ̀sìn subhanallah ni wọ́n lọ́kẹ́. na scientific proof ló ń fẹ́ mú ah ọ̀fẹ́ ṣe cost benefit analysis kó fòrò. ìdí tó fi dáa pé kéèyàn ṣàì nígbàgbọ́ sọ́lọ́run gbà mí ẹ̀ eh, tó ń túmọ̀ sínú. ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ tají ìtají ò wípé Allah subhanahu wa ta'ala wa o òun ló ní àṣẹ lórí ẹ̀dá. E àṣẹ tó ní lórí ẹ̀dá òun ló ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá yapa sí ó ti kọ̀yìn sí tọba adẹ́dà èyí tó kéré jù ń bẹ̀ òun ni ayé ọ̀jẹ́ kásẹ̀ tó wùtọ̀ kọ́lọ́n ayé àwa yorí burúkú kọ́lọ́n Allah subhanahu wa ta'ala kọ́ máa fi òdodo hàn wá lórí gbogbo ọ̀rọ̀ ní gbogbo ìgbà kó dẹ̀ fún wa ní agbára àti tẹ̀lé kó fún wa ní kọ́ máa fi hàn irọ́ hàn wá gbogbo ìgbà ní tó yapa sí tí Allah subhanahu wa ta'ala fi rojì sẹ́nà sallallahu alayhi wa sallam kọ́mọ jẹ́ abá wọn tẹ̀lé kọ́mọ torí pẹ́lẹ́ ayé wọ́dà kọ́mọ bọ̀rùn wa jẹ́ kọ́mọ torí gbọ́rùn wọ́dà kọ́mọ balẹ̀ ayé wa jẹ́ gbogbo báyé bá ṣe dojúrú tó kọ́lọ̀ mọ́dà tiwa rú mbẹ̀ kọjá kí tiwọ́ dà mbẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله jazakumullahu khairan kọlọba san ilẹ̀ sàn rẹ̀ la. àmì àtẹ̀yìn. kí ọlọ́run túbọ̀ mú gbogbo adúró lórí ìtẹ̀lé àṣẹ. àmì. lẹ́yìn ara ìbéèrè tí àwọn ọmọ yàwá lóbìnrin tí wọ́n fi ránṣẹ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ọkọ máa bá ọkọ ọlọ́kọ ṣe ọ̀rẹ́ ṣé ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó lé ọkọ kó máa bá ọkọ ọlọ́kọ ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹrú èwò wọ́n là síbẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ lérò ní pé bí kán sọ pé à ni lágbájá jẹ́ sí ẹ̀kọ́ ní it's just a friend ìdí tá à ń fi ń béèrè wọ́n náà ka imra a ní ọmọ ìyá wa kan sista ni ọpa ẹ̀ ọba adẹ́ra gan ó wá nílé ńlá ṣùgbọ́n kò jẹ́ kó da orí òun rú kìí ṣe pé wọ́n lẹ́sìn lé wọn ṣùgbọ́n wàláhì ó dúró tẹ̀sìn minajil dhalik mo máa ń pè ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ìgbà tó wá délé ọkọ tí ó bá ṣe text message sí mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn màá fi èsì ránṣẹ́ sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ wá rẹ́rìn ìjọ kan ó pè mí ó ní yasek moina àtúmọ̀ bíi gbogbo ìgbàlẹ̀ tá a máa móríṣiríṣi wa mo ní náà ó ní òun mọ̀ pé ìdáhùn yìí ṣe ìdáhùn òun torí pé àwọn jẹ́ discourse ẹni ló sọ wípé ló ń sọ pé kó sẹ́ǹdì ìbéèrè wa bó ṣe kó rí nìyẹn. ká má fi ààyè gba ṣèpọ́n islam ọ̀fẹ́ nítorí bá fi mú òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam tíyàwó rẹ̀ wá kí ní itikaf hafsa táwọn sàábé ń wò níbi tó kùnkùn ṣú wọ́n ń bọ́ kan òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam wọ́n mú fi sókè ó èmi Muhammad sallallahu alaihi wasallam àtìyàwó mi lágbájá wọ́n ní ara ó ní ẹ̀ẹ́n ká má ràn ọmọ ìyá wa lọ́wọ́ pẹ̀lú àṣepàn kò pé tó kò pé kò kún tó. Hmm. wọ́n ní obìnrin tí ó nífẹ̀ẹ́ láti láti bo ojú rẹ̀ tí ọkọ rẹ̀ ò sì gbà láyè ṣé ó lè tọrọ tọ́lá kan tìtorí ẹ̀ àti pé oore wo gan ló wà nínú ojú bíbò. اختلفت العلماء في حكم ستر الوجه àwọn àfáà wọ́n fòrọ̀ jomi toro ọ̀rọ̀ àní sọ pé wọ́n yapa wọ́n yé yapa wọ́n máa fòrọ̀ jomi toro ọ̀rọ̀ ni àti ìbára kàtìá wọ́n yapa ìbára kàtìá wọ́n yapa gbogbo wọn ta ni wọ́n fẹ́ wá ìyọ́nú rẹ̀ Allah subhanahu wa ta'ala ta ni wọ́n fẹ́ fi jọ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ẹ̀rí bí wọ́n ṣe gbọ́ yé ló lè yàtọ̀ wọ́n ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ni kì í ṣe kùsùmà kó fi jẹ́ pé ẹni tí ó bá ń wò pé ah mi rí bí wọ́n ṣe rí wọn pẹ̀lẹ́ rí báyìí rí báyìí rí báyìí mọ́ wàá sọ́dọ̀ ta wípé ó ti yapa sí ọ ọ wá ń di wàhálà rárá wọ́n fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ni àwọn kan sọ pé ọ̀nà yẹn ni pé kóbìnrin ó bójú àwọn kan sọ pé kì í sọ̀ràn àyàn ntọ́ yẹ kóbìnrin ó ṣe ni súnnà ni tá a fẹ́ gbogbo àwọn méjèèjì kì í wá ṣe pé ẹni tó ní súnnà ni ó yẹ kóbìnrin ṣe ó wá fọwọ́ ọwọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀ ó fi mú un gbogbo àwọn tí wọ́n sọ pé súnà ni o nítorí yẹ kóbìnrin ṣe ni ọmọ wọn gan tí ò tí bàlágà ń bojú but n tọpọn dandan lórí obìnrin ó ní kọ́rọ̀nà fi wòye ti kùnà kó dúró nílé kó má jáde tí ó bá jáde kó ṣe kó múra ní mímúra tí ò ní di fìtínà kóbìnrin ojókòó lé ọ̀ràn yẹn ni kó bójú mustahab sunna sunna tó nípọn tí i recommend but àwọn àáfàá kan sọ pé ọ̀ràn yẹn ni wọ́n mú àwọn kọ́ra ìnáwó tó fi jẹ́ pé wọ́n wò pé ah, ọ̀ràn yẹn ni but èyí tẹnu fẹsẹ̀ tẹnu kò sí jù ò ní wípé kóbìnrin ó bójú sunna ni mustahab ṣó lè kọkọ torí ẹ̀ ṣó lè tọrọ kólóòrò torí ẹ̀. tó o bá ti jẹ́ ń bojú tú mi lẹ̀ ah, tí o bá ọ̀nà tí bá fi wò ni wípé kọ́ má jáde kò jẹ́ ó bojú kọ́ náà jókòó lé aslan jókòó lé ní tí tó òfin kí ìyẹn má dé level tí ó fi wá di wípé ah tú mi lẹ̀ but kẹ́yìn mọ́ bára wọn sọ kò sọ́kùnrin tí ó fẹ́ máa pàtẹ ìyàwó rẹ̀ síta. Ah. na na ọwà na bẹ́ẹ̀ ni àwọn ọmọ yín sọkùnrin àwọn yín sọkùnrin tá a bá rọkùnrin tó sọ yìí pé ah mo fẹ́ kó gbé síta dáadáa tó wá pàdé rẹ̀ tó sọ pé o rí pé mo mójú lọ sọ́jà hali yuqalu fi hadha annahu rajul ó ti ó ti ní kọ́síkọ́sí lórí a lè lọ́kùnrin tá à ń sọ pé ọkùnrin tá à ń sọ ni wípé ẹni tó mọ ọba adẹ́dà tó mọ rírí ọ̀rọ̀ jíṣẹ́ náà sàlàyé sàlám tó wá dúró ní ojú déédéé bọ́ba adẹ́dà ṣe fẹ́ tá à ń sọ nìyẹn tá a bá lọ́kùnrin àwọn tá à ń pè lọ́kùnrin ni. gbogbo àwọn yòókù yẹn gbẹ̀wò dání làwọn wọ̀nyí kọ́lọ́n ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀. Ah, ah. wọ́n ní ẹni tá a mọ̀ pé géè ni na ń pe tó bá wá mọ́sálásí tó wá kírun ṣáà lè lérò èèyàn bẹ́ẹ̀ dànù kó mọ́sálásí. la la Allah subhanahu wa ta'ala yudithu ba'da dhalika amra ó lè pé tó lọ Allah subhanahu wa ta'ala fi kó sí nínú tí a tí wa fún that's very important. Uh, the fact that she's is a gay, you know, doesn't make you stop him from coming to the masjid. Maybe he's coming to the masjid, maybe a source of salvation for him. That is it. You don't, you know, push a, re- a rebel to further rebellion. No, you try to. You know, you talk, communicate, you know, you try to let him see the grievous consequences of that indecency. That is what you do. Because if you are free from the punishment of Allah in this world because the society is not carrying out their responsibility, if that comes, how ah, are you how do you get escape from Allah subhanahu wa ta'ala in the day of Qiyamah? You know, these are the things. These, these are how Muslims should reason. Ah, listen, àwọn ẹ̀ṣẹ̀ wà tọ́gọ̀ọ̀rọ̀ wa ti ṣe tọ́jẹ́ pé èyí kéré jù nu rẹ̀ ní pé ká gba ẹgba sídìí ẹgba alàlà mẹ́wàá ẹni tó ti sùn ní mọ́bèbè sìnẹ́ pọ̀ tọ́jẹ́ pé ó yẹ kó gbani ẹgbẹ́ ọgọ́rin there are some tó jẹ́ pé he should no more be existing now because he has committed such an atrocity that Islamically it's death sentence for him. But because of the society we find ourselves, that is not carried out. It is a great opportunity for him or her to do tawbah, to repent to Allah subhanahu wa ta'ala before Allah subhanahu wa ta'ala calls him back, him or her back. Because whosoever does not repent before the call of Allah subhanahu wa ta'ala, lillahi لِلَّهِ inna إِلَيْهِ رَجُعُونَ And who knows when Allah's call will come? na wọ́n ní ǹjẹ́ èèyàn lè yan àwọn ìbáàdà kan fún rẹ̀ tó bá ní ohun tó fi ń tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba lápèjúwe kéèyàn bùkátà nǹkan lọ́dọ̀ Ọlọ́run kọ́ òkè kóhun gbààwẹ̀ ọjọ́ mẹ́ta léraléra three consecutive days láti fi tọrọ nǹkan yẹn lọ́wọ́ Ọlọ́run pé ṣé wọ́n permissible bẹ́ẹ̀. ìbáàdà gbogbo ohun tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala tó bá fi lọ́lẹ̀ lèyẹn ti fi bẹ́lọ̀n èyí tó lọ́lá jù nínú rẹ̀ ó ní iman ìgbàgbọ́ nínú ọba adé Allah subhanahu wa ta'ala ṣègbàgbọ́ láti tún tawhid èèyàn ṣe wọ́n ní try to make yourself sound in your tawhid it makes your supplication to Allah subhanahu wa ta'ala to be accepted fast is very important ìyẹn pàtàkì gan kéèyàn máa ṣọ́ gbogbo gbà lẹ́yìn eléyìí àdúà kéèyàn máa bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala lẹ́yìn al-asl asla fil ibada al-istijaba Allah qala Allah subhanahu wa ta'ala ud'uni astajib lakum because nǹkan ìpìlẹ̀ nínú gbogbo àdúrà ní pé ọlọ́run ọgbà kí ẹ̀ kún fàdúrà gan kí ẹ̀ mọ̀ ṣàdúrà gan àdúrà pín sí méjì ìbẹ́lọ́hùn ìsinlọ́hùn ìsinlọ́hùn àdúrà ni àdúrà wal ìbàdà Allah subhanahu wa ta'ala sọ pé kul bikum lawla du'aikum ọlọ́run ọba ò tí ní nǹkan kan ṣe pẹ̀lú yín bí ẹ bá ṣe torí nǹkan méjì tawhid ìmúlọ́kan ṣoṣo yín àti ìmábẹ́ ìmásìn ntó lè mú kéèyàn níyì níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala òní kéèyàn máa sìn nínú téèyàn fi sìn jù ó nírun pàápàá jùlọ kíyàmù lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé Allah subhanahu wa ta'ala comes down as it befits his sublimity and his majesty in the last third one third of the night asking whosoever has supplication to make to Allah Allah is now ready to accept the supplication whosoever wants to come for repentance, Allah is ready to accept his or her repentance. Whosoever wants to ask for Allah's forgiveness, Allah subhanahu wa ta'ala is there to accept the forgiveness. Àwọn àsìkò yìí èèyàn máa ń ṣọ̀hún. Àdúrà àwọn mẹ́ta wa, Allah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé mustajab. Ẹni tó rìnrìn àjò. òbí sọmọ kéèyàn kan lọ bá àwọn òbí ẹ ẹ ṣàdúrà fún mi tàbí kéèyàn ṣe àwọn nǹkan téèyàn ó fi rí àdúrà gbà látọ̀dọ̀ wọn. wàlmùsáfìr ẹni tó rìnrìn àjò dùá òbí sóbì àti àsọ ẹni tó ń gbààwẹ̀ kó mọ̀ yẹn míì èyí tó ti wà ńlẹ̀ náà ni kó mú ìmọ̀ àlá èyí tó mókè jù ń bẹ̀ gbà kan dá kan sí àdúrà Daud sallallahu alaihi nabiyina wa alayhi tàbí àdúrà tàbíjọ ithnain àti khamis na awẹ no awẹ ithnain tàbí awẹ gbàkandákan sí tàbí ti ithnain àti khamis tàbí ti ayamul bí èèyàn bá ń ṣe ń gbàwẹ̀ sí kéèyàn máa wá kéèyàn máa mọ ìdí tí wọ́n fi ní ká gbàwẹ̀. kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé laysa saw min al-akl wa shurb àwẹ̀ ṣe pípa oúnjẹ àti mímu tí o fasting is not mere abstention from eating and drinking. in Inamasaw min al-rafath wa lawqa. Fasting is as abstention from vain talks and lewd practice. That is, fasting is coming closer to Allah in everything you do The essence of fasting is to raise us to the peak of ubudiyah, the peak of submission to Allah. What is that peak? أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. To have that consciousness in you that Allah subhanahu wa ta'ala is watching you, even if you are not seeing Him, He's seeing you. That is the essence. That is, it, you, it, you, it now makes you, makes you abstain from all what Allah subhanahu wa ta'ala doesn't want. When you are in that state, whatever you ask Allah subhanahu wa ta'ala, Allah grants it. So lessons of this ibadah must be imbibed. It's very important. Ẹ̀kọ́ agbodoma. agbọ́dọ̀mọ̀. Òní wípé gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sàásánà ń ṣe sọ. Ó ní kì í ṣe kóraró nídìí oúnjẹ àbí mímu. ó nìkan ní àwẹ̀ o níta ń pè láàwẹ̀ ó ní kóraró nídìí ìsọkúsọ àti ṣekúṣe èyí je ní wípé ìjẹ́ kí ẹ̀rí ọkàn máa ọba adẹ́dà wá o ọmọ ń tà rò ọgbọ́n ń so orí ń ti súnmọ́ ọba adẹ́dà báyìí subhanahu wa ta'ala pẹ̀lú ìbáàdà rẹ̀ gbogbo ń tó bá tọrọ lọ́wọ́ ó ti làálẹ̀ nítorí ti làálẹ̀ ti tó ìyẹn lè gba àwẹ̀ anytime tó bá fẹ́ gba àwẹ̀ yàtọ̀ sí àwọn ọjọ́ tí ọba rẹ tí òjíṣẹ́ náà sáà sílámù yà sọ tó ní ká má gba àwẹ̀ ń bẹ̀ jimá gbà ká gba àwẹ̀ jọ jimá nìkan là a àwẹ̀ jọ sabt àyàfi tọ́jọ́ ra yàn tá a bá fẹ́ gba jumá á gba khamis mọ́ àlegbà kan dá kan sí àlegbàjọ ithnain àti khamis àlegbà ayámúlbíyìn jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá àti jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run gbogbo àwọn ètí ọba adẹ́dà ti làálẹ̀ nígbà míì ẹ̀dá kan rí wípé òun ti yòrò òun fẹ́ súnmọ́ bá dẹ́dà sí ó lè yẹ pé pẹ̀lú nàwáfí lóru àti gbígbàwẹ̀ èyí tó bá dẹ́dà tì lálẹ́ yìí ó ti tó fún wa. wọ́n ní ǹjẹ́ òǹdíwọ̀n kan wà fún àsìkò téèyàn lè kó aṣọ ẹ̀ yálà lọ́kùnrin àbí lóbìnrin sínú wọ́dróòbù mọ́ láìwọ̀ mo feel pé èèyàn kan mention pé hadith wà bí nǹkan kan lórí ẹ̀ because ó ní is there any maximum duration for one to keep his or her clothes in the house. sí hadith yẹn inshallah next week i try láti yanjú rẹ̀ ẹ pé ṣé ìgbà but kéèyàn kàn máa gádà jọ láì lò kìí ṣe ti islam fọwọ́ sí. wọ́n ní ǹjẹ́ ọkùnrin tí apá rẹ̀ ti gé tó ṣe wípé ike ni wọ́n gé síbẹ̀ ṣó lè jẹ́ imam àbí kò lè jẹ́ àti pé àwọn àléébù ara wo ni ó lè ó lè kọ díyàn láti jẹ imam. kò sí àléébù ara yẹn ni wípé àìlèka Quran dáadáa àìgbẹ́sìn yìí kò gbẹ́sìn yìí kò lè ka Quran kò lè gbẹ́sìn yìí ọdẹ ló ń fẹ́ jẹ imam òun náà fẹ́ jẹ ni ó kọ́ di ṣùgbọ́n ọfọ́ lójú oge lọ́wọ́ oge lẹ́sẹ̀ ọdẹ ha Quran tó yẹ pé tí máa ń ka Quran gbogbo yín bí ìgbà tó yẹ pé wọ́n ṣe ń sọ kalẹ̀ ni kò di lọ́wọ́ ìmáàmù jíjẹ. Ah. ẹ̀ẹ́dẹ̀gbọ́n <laughs> nínú tíra wa malikiyun pé ẹni tó bá fọ́ lójú àbí tó gé lọ́wọ́ kankan báwọn wípé tá a bá rí ẹni tí ó pé ó wà afdal torí pé ipò imamship ipò àpọ́nlé ipò yìí ni ipò ẹ̀yẹ àní fẹ́ ẹni tí wọ́n tì síbẹ̀ táwọn kan tí inú wọn dọ̀tí tí wọ́n wà máa tẹnu àbùkù lò this is the main reason so that is why one of the conditions they put down in most of these our books Ishma, Ishmawi Iziya is that imam must be a freeborn. a good, decent, a complete person, not deformed in any form, such that some dubious and mischievous individual who want to make attack, either directly or indirectly, to that office of imamship in a way that may even, you know, bring down that office, you know, before the, gener- the generality of the worshippers, you know, should be avoided. All those shortcomings should be avoided so that when he commands, everybody will have no excuse, you know, from obeying him. That is the real essence. It is not that it is forbidden. Uh, uh Ibn Umar Maktoum was blind, radiallahu anhu. Uh, he did not only make adhan, he used to lead salah during the time of the Prophet If there is any reason to stop any person who is blind but who is competent to be imam, you know, from doing that, I don't know anybody in this age uh, who is as sound in thinking, in action, and in speech like our father, mentor, and teacher, Sheikh Abdul Aziz bin Abdullah bin Baz. He was blind, but uh, he used to be an imam. So definitely, uh, <laughs> so that deformity doesn't stop you from being an imam. Yes. Most especially in a society of sound people, who are sound, who are decent people. Now, that is not a deformity. Hmm. Now, wọ́n ní báwo ni a ṣe lè ṣe istikhara àti pé àsìkò wo lálẹ́ ṣe àárọ̀ ni ọ̀sán ni òru ni. anytime a needs the anytime you are in a need to do istikhara you are permitted to do it. Because what the Prophet ﷺ said is, إِذَا هَمَّ أَحْدُكُمْ When any one of you, you know, you have that need or desire on an issue that you should do istikhara. Istikhara is any time there is need for the need for it arises. Whether small things or big things, whether important, it is not uh, done to have a choice whether <clears throat> anything you want to do as a Muslim. Do istikhara first. Istikhara is not uh, maybe after you have done the istikhara, you are now expecting to sleep or to see sign of uh, blackness or whiteness. This is bakia to jahiliyyah. You know, people are used to uh, fortune telling and all that. It is the hangover of this kufru behavior that makes people think that when you do istikhara, you have to see a sign. No, there is no any text of the Prophet ﷺ that says that you have to see a sign. And there is no text that says that after doing istikhara, when your mind is now settled for one thing, then you go for it. No. When you do istikhara on any issue, go on to do that thing. If it happens the way you don't like, you should be pleased with the decision of Allah. That is the best for you. You may detest a thing, and Allah subhanahu wa ta'ala bless us the design, the reason why He has designed such for you. And you may love a thing, and definitely that may not be good for you. So, this is the proper frame of mind. What should be the frame of mind of a Muslim on istikhara? Gbogbo nǹkan tí Mùsùlùmí bá fẹ́ ṣe, ó kéré ni o, ó tóbi ni o, àìlọ́ọ̀lẹ́ wò, ẹ bá yẹ̀ wò bọ́yá kò sí amukun mẹ́kọ̀ọ́ òpònú tó ẹni tó lọ síwájú ẹni tó ń gan náà mọ bọ́rọ̀ ara rẹ̀ ó sì já sí tó wá ní kí wọ́n máa bóun wò ó kèé tún wá ṣe yùn nìkan ẹni tó wá lọ sọ́dọ̀ rẹ̀ bóyá àwọn ọ̀rá tó ìfúngbà wọn kékeré yẹpẹ̀ yóò máa fi yẹpẹ̀ ṣeré yóò máa sọ pé òun rí nǹkan tẹ́nìkan ò rí ni Islam ẹ̀sìn iyì àpọ́nlé àtẹ̀yẹ ni ẹ̀sìn orí pípé kò fẹ́ kí a ara wa fún ẹ̀dá kankan àyàfi ta ni Allah subhanahu wa ta'ala ọba adẹ́dà so dọ̀fà talib wal matlub ẹni tó ń lè bá ọ̀lẹ́ ni ìwọ gan tó ń lè bá ọ̀lẹ́ ni ọba tó ní gbogbo ẹ̀ lọ́wọ́ tán wọ́n fi ká lọ sábà bó o láti ẹ̀ sí sábà òjíṣẹ́ náà sọlá sọlá ní gbogbo ń tá a bá fẹ́ ṣe ká ṣàlùwàlá anytime anytime tó bá yẹ pé ah nǹkan ìjẹyọ ní ìsìn mo fẹ́ ṣe lè ṣàlùwàlá mo náà fúnra ara ká méjì wá tó bá ti sálámà aláwọ̀ mẹ́rin ni astaghfiruka bi ilmik wọ́lọ́wọ́n ba mọ̀ ń wá kí ọba yàn nínú màá rẹ̀ wastaqdiruka bi qudratik mò ń wá ìpè bùbù rẹ nínú kúdúrà rẹ ọ̀sálùkẹ́ mi fọ́dùkẹ́lẹ́ ọ̀sìn mò ń tọrọ lọ́dọ̀ rẹ nínú kẹ́ rẹ tó burẹ́kẹ́ fa innaka ta'lam wala a'lam torí ìwọ ló nímọ̀ èmi ò nímọ̀ wa taqtir wala aqtir ìwọ ló ń pè bùbù èmi ò rí èmi mi rí pè bùbù. wa anta alamul ghuyub ntọ́pamọ́ ntí mo fẹ́ dáwọ́ lé ìpìlẹ̀ rẹ̀ àárín rẹ̀ àtúbọ̀tán rẹ̀ kò sí mi ìmọ̀ gbogbo ẹ̀wọ́ kedere lọ́rùn sí ọ ó ṣókùnkùn sí mi ọ̀hàn kedere sí ẹ. in kunta ta'lam anna hadha al-amra khayrun li fi dini wa dunyaya wa akhibati amri ajili amri wa ajili faqdurhu li. n tí mo fẹ́ dáwọ́lé tí ó bá dáa fún mi ní tòsí nígbà ọba ya láwọ àtúbọ̀tán mi pé búburú rẹ̀ fún mi nǹkan lè má dùn bọ̀tún tó dáa fún nǹkan dẹ̀ lè dùn kọjá pé lójú tiẹ̀ o lè ma wò yí pé Allah subhanahu wa ta'ala ó ti sọ fún wa pé ó ti sọ mẹ́ẹ̀ pé innaka ni tọ́ba á jẹ́ pé ni fi rọ̀ mí lọ́rùn láti ṣe tí ò yàmí yà yàwó náà yàmí wá pé bùbù dáadáa fún mi níbi tí gbogbo ibikíbi tó bá wà wá jẹ́ ń lè yọ́nú sí so tá a bá ti ṣe tán fine ká lọ ṣe ń tá a bá ṣe ìwàtọ̀sọ́nà ni tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ń gbogbo gbà lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe ó kéré ni o ó tóbi ni o gbogbo ohun tó bá fẹ́ ṣe kì í ṣe ń téèyàn kọ̀ọ̀kan di ìdí sínú àwọn kan ní ó ń ṣe lẹ́ẹ̀meje four positive three negative tí wá <laughs> níbo ló ti ní rí ti negative yẹn níbi ló ti rí positive ọ̀làlà gbogbo eléyìí bákẹ́ẹ̀tì jàìlíà náà ni awoku wèrè àìmọ̀kan ìmọ̀ lọ yẹ̀mí wòun náà ní jẹun nínú ọpọlọ. wọ́n ní tí ẹni tí ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ gbégbèsè but ìgbésẹ̀ yẹn ó ṣeéṣe kó affect èèyàn either directly or indirectly. bẹ́ẹ̀ni ṣé èèyàn lè ṣe istikhara lórí àfíà yẹn. <laughs> ìwọ kí. bẹ́ẹ̀ni òun kọ́ ló fẹ́ gbégbèsè yẹn but ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ gbégbèsè kàn pé àfa ló fẹ́ gbégbèsè yẹn but nǹkan yẹn tó bá ṣe whether positive or negative ó máa ní effect lórí èmi. àdìsí yẹn ọba wí. ọfẹ ó ń bẹ̀rù pé tí wọ́n fẹ́ ṣe ṣé yọ tábà òun àbí òní tábà ìyàwó kejì kan ìyàwó kejì kan ọkọ ni ẹ olejò nna olejò nna olejò nna duwa ni wọn máa ṣe asubinala wa animal wakil asubinala wa animal wakil njẹ ọmọ sí náà torí ó kọfẹ má sí ti kò sí gbèsè yọ̀dà kọ̀dà o tó ní obìnrin lára tó fẹ́ pèsè àwòlé wọ́n ní alima mutamasika obìnrin ní ti gbogbo tí gbogbo wa ń yìn tó dẹ̀ pé wàláì ó ní àwọn ìkìsọ́láta hamida àfa rẹ̀ náà masha allah àfa ńlá ni ó sọ fọ́kọ rẹ̀ pé kò sí aburú tó ṣe fún mi láyé tí ìdẹ̀ lè forí jìn ọ́ táàfin lè bọ́ lọ́wọ́ ọba la níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámù ìyàwó kejì tó sẹ̀ ọ sọ òfin pamọ́ ọkọ ọ wá àbọ̀ ògbọ́ mo ní tó bá sọ tó yapa sí yẹn a jẹ́ pé kì í séyàn mọ́ èèyàn ni mo ní jazakillah khair mo ní bó ṣe yẹ ká rí náà nù bàtà ka Bukhari tá a rí báwọn ẹ̀yà wa ń ṣe ń jowú lẹ́ẹ̀dẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam yà wá lẹ́yìn náà ó kú sẹ́yìn wọ́n ni ó dà mọ yọ̀ǹda nítorí ọba ẹlẹ́dàá mọ́ Allahu akbar hàbà wà. débi pé tí wọ́n ń pe orogún wọn ni dọ́rọ̀. ìnira you know just like saying affliction I've been afflicted that is the way women, uh, Arabs sees it Aff affliction I've been afflicted <laughs> you know that is you know I used to be in at peace now there is now something like calamity befalling me subhanallah so but you know you have to be very cautious you don't know how they feel and you can know. You see, <laughs> when they are in that state, you have to just manage and tolerate them. You don't had, you know, you don't had to it by now being harsh. You know, you have just to take it the way the Prophet ﷺ used to take it. You know, the Prophet ﷺ is the best example on the management of these affairs. You know, you should be ready to give. Don't even expect any goodness from your wife. If she does something which is fantastically good, you should be surprised. And you should, you know, overwhelm her with praises. Ah! <laughs> You did this. Allahu Akbar. Jazakumullah khair. You know, you do that repeatedly. Jazakumullah. Is it more than this? Ah. <laughs> Jazakumullah khair. <laughs> you know, <laughs> that kind of thing. You know, but you know, to not feel that you want to claim a right when a woman is trying to behave in a way rebellious when it comes to, you know, the issue of the other wife you are not helping matters. In as long as that woman is not a, a senseless woman. The reason why we use this word. A case was brought to us last month of a sister in niqab because our, our husband married another wife. She went and do zina with a neighbor. Wallahi, when she was sat down, she said, I want him to feel the way I feel. You know, this one is a senseless one. She's only using niqab. There is nothing upstairs. Yes. You don't fight people with fasha. That is very serious. It's a very serious one. You know? So, and uh, the, there is pregnancy out of that illicit Uh-huh. The husband now said, What should I do? In fact, they've sent her to uh, her parents, and uh, you know, the husband said, What's the situation as well? And what Al waladu lil firash, you know, is your is your child, is your child, the determination of other affairs is when we get to Allah subhanahu wa ta'ala. Ọmọ rẹ̀ ni, torí ẹni tó ní bẹ́ẹ̀dì aláṣẹdànù lẹni tó súnmọ́ ìyàwó níyàwó yóò jẹ́ yóò jẹ́ gbagba ọjọ́ gbẹ̀ndà kíámù ọlọ́run pa gbogbo ẹ̀pọ̀ fún definitely tá ń fún lọ́mọ tá níyàwó so aláṣẹdànù nu yóò jẹ́ ẹ̀rí burúkú fún ní gbangba ọjọ́ gbẹ̀ndà kíámù so kọ́lọ́run ọ̀yà wáyà orí burúkú sí náà. now lastly sir ẹnìkan béèrè pé irú irun wo ni ọmọ mùsùlùmí lè gẹ̀ àti pé tí wọ́sọ́wọ́sà ṣètò níyà bá ń wá síyàn lẹ́mí hmm. kí ni nǹkan téèyàn lè ṣe láti fi lé àwọn nǹkan yẹn lẹ́nu. tí wọ́sọ́wọ́sà ṣètò níyà bá ń wá síyàn lọ́kàn a'udhu bi kalimatillahi tamati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi wa min amazati shayatin wa an yahduru a'udhu bi kalimatillahi tamati I seek in perfect words of Allah min from his annoyance وعقابه and his punishment ومن وشر عباده and from the evils of his creatures that is servants ومن amazati الشياطين wa يهدرون and from the whisperings of shayateen so that I will not be afflicted by it. You know, it comes in different forms. It could be sometimes you just find that uh, you have feeling of illicit affair or you are you are in a state of hopelessness things are not just working things are just uh, somehow you don't even know it's almost leading you to depression on issues اللهم إني عبدك وابن عبدك وابن عمتك ناصيتي بيدك ماضي فيها حكمك عدل فيها قضاؤك أسألك بكل اسم ولك سميت به أو أنزلته في كتابك أو علمت أحدا من قلبك أو تأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي we should recite it in large number reflect on his meaning إن inshallah you just find or ما رحمتك أرجو فلا تكني إلى نفسي طرفة عين واسلي لي شأني كله لا إله إلا أنت أو لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أو يا حي يا قيوم برحمتك أستغيث Just say it in like number, inshallah. Allah we bring peace to your mind and uh, your affairs. It's very important. Uh, èèyàn yóò mú zikiri kan tí ó máa tẹnumọ́ gbogbo gbà gẹ́gẹ́ bí Mùsùlùmí. Uh, Sheikh Islam Ibn Taymiyyah láti ìgbà tí wọ́n bá ti kí àsùbà kò ní dìde ní ibi tó jókòó sí ó dìgbà tí duha bá dé. Ibn Qayyim Jawziyya rahimahullah rahmatan wasi'a ó lò lọ bá wọn jọ kan wọ́n dáhùn jókòó kan tó attend sóhun ìsìnkú àti dùwádé kí ni bàbá sọ ó ní mò ń jẹ oúnjẹ àárọ̀ èyí ni pé mò ń fà síkìrì mi ó ní oúnjẹ tí ń kó mi ró lóòjọ́ nù kí ni tó ń sọ ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani kulla wala takilni ila tarfi ala nafsi tarfata ayn wasli li shani kulla òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ fún eh, Fatima ni ó ní ya Fatima ìrẹ Fatima kí ló ní kó o dá dúró tí mo ní kó o máa sọ ní gbogbo ìgbà mo ní kó o máa ṣe ya hayu ya qayyum bi rahmatika astaghith asli li shani kulla wala takinni la nafsi tarfata aini abada so eléyìí nǹkan báyìí gift ni tí ọba rẹ̀ dà fún wa kéèyàn má jẹ́ kí ẹnu òun ó dóhùn lẹ́ẹ̀kan don't stop one dhikri or the other all the time you know eh, such that It makes you closer to Allah subhanahu wa ta'ala. It makes it cleanses, it purifies your soul and your mind, and it makes good deeds easier for you to do. May Allah subhanahu wa ta'ala make it easy for us. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله